الحمد لله رب العالمين ولعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع سنته إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين للمتقين الذين ينفقون في السراء والضراء والكافرين والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين olúwa wa ọba àjẹ́gà ọba olóye ọba tí ń ṣe òfin kó lè bá wa lára mu ó ń fún wa kí a sì lè lo wa láàrin ara wa kí a lè àlejò ogún òfin rẹ̀ kalẹ̀ láti sọ ìwọ kí ẹ̀ ó gbé àwọn òfin wọ̀nyí kalẹ̀ láti so ìtẹ̀mí ara wa olùwà wa ní wọn sáré lówó ìlànà òtọ́rọ̀ tí ìyẹn wọ́n fún un ṣáájú ayẹ olùwà wa ti hàn àwa wípé àbúrò jẹ ìbá káàkiri ìpáyà nínú àwọn ọlọ́run tó kò kalẹ̀ fáwọn òṣèlú kásọ̀ àwọn àṣẹ ọlọ́run kásọ̀ àwọn ìwọ ọlọ́run ìwọ ọlọ́run sísọ àṣẹ ọlọ́run ọba sísọ òun náà ló ń jẹ́ ká bẹ̀rù rẹ̀ ẹni bẹ̀rù ọlọ́run ló ń sọ òfin ọlọ́run ẹni páyà ọlọ́run ní jìnnà sáwọn ìwọ rẹ̀ tó bá pa wá láṣọ ẹni tó jọ́nà ìwọ lórí.

o nínú ìwà àwọn ẹni rí ó ń ọrụ sínú ìwà dáadáa èyí tí ọlọ́run ń gbèmí àtẹníyàn kátẹ̀lú ó sì fún wáyé dáadáa ẹ̀sán tí ń bẹ fẹ́ tí ń ṣe dáadáa ìjìyà tí ń bẹ fẹ́ tí ń rahmatullah ní tó bàtọ́lọ̀ ní sọ lè rí pé èyí tó fẹ́ sọ lẹ́yìn ẹ̀ náà ni bá ti sáré lọ bí àforíjì torí pé bọ́lọ̀ bá ti foríjì tó yá ẹ̀ ó ní láti já sí mú ọlọ́run ọba rẹ̀ lọ́lọ́run ti sàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún torí pé àwọn Islam wọ́n máa ń gbìyànjú kọ̀ọ̀kan ara wọn kódà sóra kọ̀ọ̀kan nù Qur'an bó bá hàn síyàn dáadáa nínú mímọ̀ tẹ̀síf ìǹtọ́lọ̀ ń bá sàlàyé nínú sóra kan sóra tó bá tẹ̀lé yẹn ẹ rí àwọn ìbátan síra wọn ìbátan síra wọn sóra tó sóra kejì téèyàn bá wo áyà tó parí sóra kan tó wo tó ìgbàgbọ́ wọn bá sọ̀rọ̀ ká bẹ̀rù ńsá tó sọ̀rọ̀ kátẹ̀ láti ọ̀hún kátẹ̀ láti ṣiṣẹ́ tó wọ́n sí wa tó ní kálí jẹ́ ìṣẹ́ tó wọ́n ní wà sáàrì ó ìdáyàmà òfin ọ̀rọ̀ tí mi ò wọ́bi kún ẹ wá sáré ṣe ṣe ṣe àlùfáàrọ̀ káyára ṣe nǹkan ìlànà òfin ọ̀rọ̀ tí mi ò wọ́bi kún. وسارعوا إلى مغفرة من ربكم ẹsáré yárayára ẹ má fi àforíjì ń wá palẹ̀ bẹ́ẹ̀ wá wá foríjì ẹ wá gbọ́dọ̀ ọlọ́run ọba yín tẹ́ẹ̀sẹ̀ ká tó sẹ́yìn àtìsẹ́ lọ́run nítorí ìyàwó yẹn nìyẹn ń mo sẹ́ lágbájá kó o tó sẹ́ lágbájá tó kọ́ sẹ́ lọ́run torí pé ó sọ ń lo òfin ọlọ́run lára tiẹ̀ lórí tẹ̀ tó bá ń sòfin ọlọ́run ọba tó lára ẹ̀ lórí tẹ̀ kátó wá forí ìran ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe fún ọmọ àbí ẹlẹ́gbẹ́ wa látẹ̀dá àbí ní ẹ̀dá kájọ jẹ́dá kan náà káti kọ́ wá forí ìgbìnwájú ọlọ́run kátó wá padà sọ́dọ̀ ẹ̀rí sáà tẹ̀ kó bá yá sí wa tán ti ń dúkìá rẹ̀ ń bẹ lọ́wọ́ wa a ọlọ́wọ́ forí jì wá tí ọ̀rọ̀ àforíjì wíwá kì í ṣe ń sáà náà fi ń falẹ̀ bọ́lọ́run ti pàṣẹ kákírun lásìkò rẹ̀ bá ti tó tó pàṣẹ bóṣù rẹ̀ bá ti lé tó pàṣẹ hajj bóṣù rẹ̀ bá ti lé tó bí mi ìfẹ́ mi ní wa kò sí lára nàwáàtì ẹ̀sìn kò sí lára iṣẹ́ ìlé ẹ̀sìn ara ìpìlẹ̀ ẹ̀sìn yẹn. ó tún ṣe ọlọ́ àdéhùn láti sọ̀lá tọ́lọ̀ tó ń sọ fún mi pé inna fatahna laka fathan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ní tí ò sí èyí kò sí ìkẹta tó páyà yìí rẹ̀ ní Kùránì nídàjọ́ ọlọ́run jẹ́ kánẹ́bì mọ̀ wípé gbogbo ètò tẹ̀sẹ́yìn nínú ẹ̀sẹ̀ àti èyí tó tún máa ń tẹ̀ tọ́lọ́jọ́ ti dé bá wọn lọ sí yájú rẹ̀ tó ti bẹ́ẹ̀ ó tún pààrọ̀ àti tọrọ àforíjì. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر الله سبحانه وتعالى تسبيح استغفار التحميد كل يوم عندك ìwọ gan ló gbóòrò jùlọ torí wípé ìyí tó tòun ń jẹ́ tẹ́jù láyé sí ọlọ́run àwọn tẹ́sẹ̀ pọ̀ lọ́rùn jù láyé afọ̀rọ̀ ọlọ́run aláìní ni ẹni tí mu tí ọtí ní mu ẹni ń ṣe dìnnà ẹsẹ̀ ní ṣe ẹni ń ṣẹbọ ẹlẹ́sẹ̀ ní ṣe ẹgbẹ́ tó kò ń sọ̀rọ̀ ọlọ́run lọ́rọ́ wọn léwu fún wájú ọlọ́run àwọn náà kù kátà sí ìmọ̀ tọrọ àforíjì jùlọ ju àwọn ẹlẹ́sẹ̀ kan fojú wò gan lọ. ọ̀rọ̀ wa lórí ẹgbẹ́ tó lọ́wọ́ bá sọ ní fàlẹ́ aláàbùkà ilẹ̀ bí wọ́n wù láwọn ànábì ọlọ́run ó wù béèrè ó dorí àgbẹ̀ Muhammad yóò dáhùn béèrè náà ni kọ́rọ̀ bá dídí ọ̀rọ̀ ń gbá ní ọ̀rọ̀ àwọn sàhábà yóò ní Allahumma shahad hal ballagta ṣe ń tọ́nà ní sọ fún ṣe mo tọ́ tó máa ní tí mo àwọn àbùkátà sí ìwà pẹ̀lú ìjùlọ torí ibi tí ò ti ẹ kó gbára ta sójú níbi ọ̀rọ̀ nítẹ̀yìn kan tó kú díẹ̀ káàkiri lábala ìjọba ìdẹ́yìn àpóòtì ọ̀rọ̀ ibi tó ti ẹ kó o ní gbà ní ó gbogbo ẹ̀ àti ká òun nígbà tí yóò sẹ́ńlá sọ̀rọ̀ hátà tàwárọ̀ sọ̀dánà títí tí gbogbo ọwọ́ rẹ̀ méjèèjì fi wú gbogbo ẹ̀sẹ̀ méjèèjì wú fún ìmọ̀sùn náà wáṣẹ̀ yálà wá ń sọ̀rọ̀ sí ọba rẹ̀ wọ́n wá ní pẹ̀lú ìwà àyẹ̀kìnyàn ọlọ́run bá sọ ẹ̀yà ń kalẹ̀ fún ayé àwọn pé lèyẹ kò fẹ́ rọ̀lá sàlọ́ ọ̀hún máa tàkọ́ dáná ìdáàbò kí ló dé tó fún wọn fún ṣe lẹ́sílà sáásáásá tó dábọ̀ lọ́sílà yìí náà anábì ní afẹ́lẹ́ fóònù àbẹ̀ ìṣẹ̀kúrọ́ tí mi wá ń jẹ́ rúkùn ọlọ́run ọlọ́pẹ́ fọlọ́run ọ̀gá gbogbo ọba asọ̀fọ̀rọ̀lọ́ asọ̀fọ̀rọ̀lọ́ ẹ̀wọ̀n kó tó bá tẹ̀ ṣáàjì sáré nínú ẹ̀ṣin gbogbo ọjọ́ náà tó bá gbogbo nígbà lórí ní alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh tí yá ní kí wà pẹ̀lú yìí nǹkan mọ̀ ṣe ní kí ẹ ṣe kí ẹ ṣe ń tà nínú ẹ̀ ń kan fílù àmìrí yẹ tọ́kùn jù ń bá ti pàṣẹ ní tó túmọ̀ sí gbọ́dọ̀ ọ̀ràn yẹn ẹ pẹ̀lú òkú ọlọ́run ní tẹ́ yẹn náà ti di pẹ́sẹ̀ mi àmọ́ màá tún bá tó bá yá là bó o bá ti mọ̀ pẹ́sẹ̀ ní kú ìlànà tí mo ti gba nǹkan báyìí báyìí báyìí lọ́wọ́ rẹ rí tó jẹ́ ẹ̀kọ́ ṣíṣe ẹ ó ti wá nìkan ní ìsìn pé àbùkù mo fi fún ọ mi wá ní lọ́wọ́ ṣùgbọ́n mọ̀ kalẹ̀ pé mo jọ ń fi jọ nìkan ara àpẹẹrẹ kọkàn rọ̀ sí ìtúmbá nìyí tọkàn bá ti rọ̀ sí ìtúmbá kódà bí èèyàn lágbára ti dá nǹkan mi padà lọ́wọ́ má ti ráàyè yẹn rí ó mọ bí ó ti yanjú rẹ̀ lójú àìsí rẹ̀ àìsí túmbá àìsí وجنة عرضها السماوات والأرض ẹ̀sì sáré wà àlìjẹ́nà nígbà tí ń wá àkórí ìlọ́sọ́dọ̀ ọba yín ẹ máa wá iṣẹ́ àlìjẹ́nà tẹ́ ṣe àlìjẹ́nà tó ṣe wípé fífi àlìjẹ́nà ó fẹ́ sánmà ó fẹlẹ̀ àlàáfù wáìtì nǹkan fífẹ̀ rẹ̀ ó fẹ̀ ju sánmà àti ilẹ̀ kò sì gbọ́dọ̀ tako làákàyè èèyàn torí bọ́lá ọ̀n bá ti ká tó pé gbogbo ẹni tí ń bẹ lókè ètè láyé lọ́mọ àjẹ́ náà bá ti jẹ́nu bá fẹ̀ tó ń kọ́ tí ò bá fẹ̀ ń kọ́ ajá pé ó da jíjẹ́ bẹ́ẹ̀ sì ni ọgbà àjẹ́ náà á wọ̀ ní rọ̀mù fífẹ́ àjẹ́ náà ó tó fífẹ́ sánmà àti ilẹ̀ òrí jẹ́gbẹ̀rún jàfíìn àwọn tí wọ́n ń pa lẹ́sẹ̀ kalẹ̀ fún làwọn ẹni tí wọ́n bẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n súnmọ́ ọlọ́run àwọn ni wọ́n bẹ̀rù ọlọ́run àwọn ni wọ́n máa wá jẹ́ nílẹ̀ ní gbogbo ìgbà iṣẹ́ wọn ó fi máa wá jẹ́ nílẹ̀ ọ̀rọ̀ nípa wọn ó fi máa wá jẹ́ nílẹ̀ ìwòwàsí wọn ó fi máa wá jẹ́ nílẹ̀ iṣẹ́ wọn gbogbo ọjọ́ ẹ̀rọ wọn àwọn àfáà sọ fún wa ní alẹ́ àná nígbà tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo sẹ́ẹ̀rí tá a bá ṣe tí ò bá ti láì ní ọ̀tọ́ lọ́wọ́ máa ń mú eré ni eré ni o ọlọ́run tún dáwà parí ó ju tó fẹ́ bùnyàn lówó tó kéré jù lórílẹ̀-èdè wa lónìí twenty naira àbí ten naira lánàá níyàn pé ẹ̀sìn mú fẹ́ kó wá wù tó bù fún wọn tó sí àwọn kódà ọdún kan kí yàn ànábì sọ délẹ̀ láyé tí a nílẹ̀ nílẹ̀ màálù ṣe é má fojú yẹpẹrẹ kankan ní sẹ́rẹ̀ wàlà àǹtálẹ̀kọ̀ àkọ́ọ̀kọ̀ rẹ̀ wájú ìtọ́lẹ̀ bó kó pàdé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pẹ̀lú ìtújúkájú àsàlámù aláìkùm tó rárá kẹrù ẹkọjú mẹ́ta òkúrẹ́ ìlú sẹ́rẹ̀ yìí ó lè máa fojú lè kó owó gbàdé rẹ̀ wájú ọlọ́run wọ́n sọ ah, wọ́n sàrán àwọn ọmọ orú ni àwọn ọmọ orú àsìkò tí wà ní ìsábà rẹ̀ irọ́ ni ó máa rẹ̀ tó bá débi tí mo ti fi ṣe ẹ̀yẹ́ yóò rẹ̀ nù tó bá ráhùn ẹni tó kó bẹ̀rù ọlọ́run àjàwọn tó kù lọ yóò wà yóò ju kókó kò sí ìdè ju gbogbo nú ẹ̀sìn tí ìbá ṣe sí àwọn Islam ní kẹ ìdè mọ́nú àwọn èèyàn kódà mọ́sálámọ̀jẹ̀ gbọdọ̀ dáhùn tí ò bá jẹ́rú wọn dáhùn bíbíà kèèfè rí ẹ̀rọ tó ń da mùsùlùmí láàmú kèèfè rí ẹ̀dá ẹlẹ́kọ̀ọ́ tó ń pé mùsùlùmí ò ní ibì kan lọ kí làwọn nínú bí kí yẹn kú àárọ̀ rẹ̀ sáà dáhùn fún lẹ́yìn kájọ pàdé ara kó mọ̀ pé inú rẹ̀ òdùn sí ni bẹ́ẹ̀ ni àìkú tẹ́lẹ̀ rẹ̀ àbó ń bídí àti òkú agbẹjẹ́ mọ́ títún kó sínú ẹ̀lẹ́sẹ̀ káàkiri bó sáà kí tí ó bá ti lu àwọn yẹn lẹ̀ ló wá kú wà á ń àkọ́rọ̀ kàdéwájú yìí fọ́lẹ̀ ìyẹn kọ́ ni ẹni kò sínú àdánù àmì tí bá ń kíyàn sí mọ́ ẹlẹ́yìn ni àwọn tá a máa ń rìn àti bàbá oṣù yìí àìsàn àwọn náà ń kọ́ ni pé á lábẹ́sì ìgbẹ́ ti ní yìí o náà ìtú túká tọ́kàn má ti túká òjò túká tọ́kàn má ti túká sí èèyàn tọ́kàn mọ́ sí ẹ̀rín náà ó ṣe kí ni ó jáde àwọn yìí tí wọ́n mùsùlùmí àdúgbò fọlọ́run bẹ́ẹ̀ ni ò bá jẹ́ mùsùlùmí èyí tọ́lọ̀ ń ṣe fún orí òpé èyí tọ́lọ̀ ń ṣe fún orí àbọ̀ orí ní bọ́lọ̀ ti ṣe yẹn mùsùlùmí tó mọ̀ sí ṣe mùsùlùmí bóòdì ayé kẹ̀kọ́ òkun orí lórí tọ́lọ̀ ń ṣe fún ìgbà tọ́lọ̀ ń sọ ayé àyè báyìí ní pé fífẹ́ àlìjẹ́nà táwọn ẹni tí ń bẹ̀rọ náà bọ́ wọ̀ o ní fífẹ́ sánmà àti ilẹ̀ ó ti gbàyè rẹ̀ bẹ́ẹ̀ táwọn kan bá lọ bá àgbà àfà kan àgbà àfà gbogbo àwọn sọ̀hárà ibi ká túnmọ̀ kùnán habrul umma asọ̀hábí dalil abdullahi bin abbas radiyallahu anhuma afun àti bàbá rẹ̀ abbas ọlọ́run kó bá yọrọ sí wọn. wọ́n ní tọ́ jọm ara ọma lẹ́yìn Muhammadu náà kọ́ ni wọn náà bí ní bẹ nínú òfin ní pé ní alìjẹ́nà tọ́lọ́run dá sí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ owó ọ̀ wọ́n gbogbo àti náà ló pé ayé náà wá dà ayé tí náà ń náà náà ibo iná wá wà bá sọ mọ́ mọ́ lò láákàyè kiri ìmọ̀ tọ́lọ̀ fi kí ẹyin nílò lọ́lọ́ fi fún ọlọ́run lórí àwọn ènìyàn àwọn ènìyàn láákàyè bó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ibi tó fẹ́ parí ẹ̀ sí ọlọ́run táwọn ẹlòmíì lóye débi pé wọ́n ti rí ìyẹ̀ nínú ìgbékalẹ̀ ọ̀rọ̀ ti ṣe ọ́ lọ́sọ̀ lẹ́yìn tó bá mú wá sí ìyá wọn yẹn òun ló fi sọ làákàyè wọn sínú òfin ìsìn ọlọ́run àmọ́ wọ́n ní làákàyè ló máa ń lò àwọn èèyàn ní làákàyè ẹ̀wòrán ọ̀rọ̀ yìí nìkan nínú àbá ti ìbéèrè yìí mọ̀ púpọ̀ ìgbà tó lúwa wá ń sọ ní tíra àti wa wípé fífẹ́ sánmà àti ilẹ̀ náà ní fífẹ́ àlùjànnà ẹni bo níná wá wà òun náà wá dáhùn àwọn kan bẹ bẹ́ẹ̀ wọn bá ti di ọ̀pọ̀ lórí béèrè tẹ̀lé tán ibi tó ti mú béèrè tó ti mú èsì ti nìyẹn ti ẹni lẹ́yìn ẹni wẹ́nà ẹ̀kúnnù na haru tàjá ẹ̀lẹ́yìn bóòrù bá rú tó rú dé ọ̀tún tẹ́lù kan lòrò ń wà bọ́túnà bá tún ń sán tálìfájà rí yọ tó rú yọ tọ́tún ń sán orú tẹ́lù tẹ́lù yọ sán lòrò náà wà kò sí ìnáwó nínú àwọn èrú ìyẹn tó bá dájọ́ tí ń já sọ nínú àgbọ́yé ẹ̀sìn ó gbàgbọ́ bẹ́ẹ̀ ni wọ́n wá jẹ torí o bá ló ń wájẹ ìwádìí ló ń wádìí ìwádìí yẹn ló jẹ jẹ tó kú kó ní Islam street torí yóò dáyé kan gan ọmọ pẹ́ńtà pé ìjẹ́ tó dá ọgbọ́n ń bẹ̀. هدف المسلم الحق يقيد نفسه وآراءه وساره بالنصوص mùsùlùmí òótọ́ yóò rìsítì ara ẹ̀ yóò di ara ẹ̀ pẹ̀lú ẹ̀rí ìgbẹ́nú ọ̀rọ̀ lọ́yìn ìyá mi kò ní mọ̀ sí làákà ìṣeré ìgbà lọ́nà wọn sọ báyìí lọ́nà wọn sọ báyìí kí lọ́nà fi sọ báyìí. bẹ́ẹ̀ bá ti wá ti pàtó sẹ́yìn ẹ̀dẹ́ rẹ̀ sẹ́yìn àwọn ṣẹ́tàmì àwọn ọgbọ́n àpèrè tí ń bẹ ní ibi tọ́nà ń sọ yẹn ìmọ̀lẹ̀ gbígbà fọ́nà yóò tí èkó wá mọ kí ni àwọn ọgbọ́n àpòlù ti bẹni tọ́lọ̀ sọ tó yẹn bẹ́ẹ̀ àwọn kan gbèrè ní tó gba sùúrù tó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tó gba ìfarabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ pa ẹ̀ lọ́dọ̀ àwọn àfọ́ olùmọ̀ tí mọ̀ yẹn yé tí wọ́n sì máa tú pẹ̀lú báyìí ní tútù. olùwà wa tẹ̀síwájú. قل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين ọlọ́run ní àwọn ẹni rí wọn ẹ àwọn tí wọ́n páyà ọlọ́run nígbà tó ní ẹjẹ́ pínlẹ̀ tàbí alìjẹ́nà yẹn apèsè rẹ̀ kalẹ̀ fáwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run fáwọn tí wọ́n ń sọ òfin ọlọ́run ọlọ́run wá ń sàlàyé wọn àlẹ́bínà ìsìlmùsùlù àwọn tó ṣe wípé lóun fi kú náà fi sàwọ́ wọn ná gbogbo ohun tọ́lọ́run bá fún wọn ní dúkìá wọn a máa ná nù rẹ̀ lásìkò tí wọn ń dùn àtàwọ̀ gbẹdẹmukẹ́ tẹ̀lẹ̀ sí wọn owó ń wọlé gbogbo ẹ̀kọ́ wọlé àwọn bísẹ̀ tí wọ́n ń ṣe owó wọlé wọ́n mọ̀ nínú fọ́lọ́run wà tọ̀rọ̀ àsìkò tó tún lè fún wọn náà ní tí wọ́n bá tún ní pọ̀tún náà ṣé kìí fi wọ́n nìkan là ń ná a máa ń ná a ń ná ọgbọ́n a ń ná òye àtẹ̀yìn tọ́nà ń gùn ní òye táwọn olówó lè fowó rà ìtọ́nà ń gùn jíjẹ ìyẹn tó mọ̀ náà bẹ́ẹ̀ bá fún ẹ bá bèrè ọ̀rọ̀ àlámọ̀rí ayé lọ́wọ́ ẹ tó bá fún yín lámọ̀ràn bẹ́ẹ̀ bá yí ipò tẹ́ẹ̀kẹ́ lámọ̀ràn yẹn ẹ ti bẹ́ẹ̀ kábàámọ̀ kéèrè táyà bí ọlọ́run ọlọ́run mọ̀ mọ̀ fún ní ṣíṣímọ̀ bẹ́ẹ̀ kódà ò lè jẹ́ kéfèrè ó lè jẹ́ tí ò ti ẹ̀dọ́ lọ́nà ẹ̀bùn àbọ̀ ọlọ́run yẹn fún kó máa jó orí ẹ̀jẹ̀ fún bẹ́ẹ̀ yóò fi ẹ̀bùn yóò fi máa jọ́ fún kàn ní. ìtọ́nà kọ́sì síwájú nínú àwọn òròyìn tí yóò bẹ̀rù ọlọ́run lẹ́yìn tí ń ná nínú tọ́lọ́run bá bù. àìní náà gbogbo tọ́lọ́run fún wa tán fún mi. gbogbo owó tọ́lọ́run bọ̀ kó nà sínú mọ́ṣáláṣí tán kó nà sí ilé tó tán kó nà sáà fáwọn oko kó nà fáwọn ọmọ orúkà nínú rẹ̀ tó sẹ́kù lóye tó ti bí àbùkátà mọ̀lẹ́bí. mo ṣe ń yẹn yẹ̀sàlúù nẹ̀kẹ̀ mẹ́ta ìsìnkún kó lè lọ ẹ́ kí ni àwọn oúnjẹ kí lọ mọ oúnjẹ ìgbà tó bá yọ̀ yẹn kó ní tó wọ́n ni ní wọ́n ní wọ́n ọ̀nà ọ̀nà fún ìyá ìyàwó ń ra àwọn torí pé tó bá ilé ayé rẹ̀ àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ bí wọ́n jogún ẹ̀ náà nìyàwó àtọmọ àtòbí lákọ̀ọ́kọ́ kó tó kára àta ara àta ò tiẹ̀ láǹfààní kan tó jẹ́ ọ̀nà ogún ẹ̀ àtẹ̀yẹ táwọn tí wọ́n bá jogún ti tiẹ̀ tán bá fún un pé ó jọ́ ọ̀dà ẹni nínú tí bàbá mi ti nílẹ̀ kan pé ní jẹ̀ǹkó náà ti fi sànù rẹ̀ akọ́tọ́jú mọ̀lẹ́bí bẹ̀rẹ̀ láti orí ìyàwó ọmọ kèé ṣe wípé ìwọ́n mọ̀ ń gbó ibi ilẹ̀ fẹ́ sí àwọn ọlọ́run

ìròyìn ìsọ́lọ́ ti والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين كظم الغيظ يريدون يا بلد المسلمين béèyàn bá mọ rírì ìròyìn tọrọ tọ́nà ò tí ì gùn yàn ìyó mọ bẹ́ẹ̀ lóun gbogbo àti ọlọ́ gùn mí gùn mí alọ́gbọ́n ìròyìn jẹ́ kò sẹ́ni kí rí ń pè ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ mi ọ̀rọ̀ ni ọ̀rọ̀ àdámẹ́ni ọ̀rọ̀ àdámẹ́ni kò sẹ́ni kí ń bínú tí ò ní bínú nínú ni wípé lè ṣùgbọ́n àlèkà mọ́ oníkẹ́ẹ̀ẹ́sẹ̀ wá rí ìdúnú yẹn kó sì bèèrè àwọn tí ń gbé ìdúnú ní ara ọlọ́run àjọ yóò sì gbèmí bẹ́ẹ̀ bó ti wá ń gbèmí bẹ́ẹ̀ yẹn kò tún wá fi rí àtìmá yẹn ló wá gbé jù ẹlòmíì ní sùúrù ó gbé ìdúnú mi àmọ́ jẹ́tẹ̀ ìyẹn bá tún ṣe tó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ náà ní ìdí òun ló kàn dákẹ́ mi <laughs> a ní mo dákẹ́ ní torí tó pè mí àti ẹ̀pọ̀ kó mọ̀ bí mọ̀ já ní irú àwọn ọ̀rọ̀ tó ń sọ nípàdé mọ̀lẹ́bí jò ní ìdí náà bá ní ju tèmi ó rí ló mọ̀ ọ́ torí mi ti wá lọ́rọ̀ ń jọ́nà wá rò pé ẹni tèmi gbé fárá bàbà ó gbé ìjọ kìnìún àwọn ilé mi mẹ́jọ ó gbà. débi inú yẹn nìyẹn rán inú ìwà àwọn ẹni rẹ o débi lónìí wàlà àbí ìlànà náà àti àwọn tí wọ́n ń sàmójú kò fáwọn èèyàn kò sẹ́ni tó mọ bẹ́ẹ̀ ní ìsẹ̀yìn ayé tá a wà ìṣòwò ní máa sẹ̀ ẹlòmíà ní afá kò tiẹ̀ wáyé gbogbo ìní máa rẹ̀ wọ́n jẹ gbogbo ìní wọ́n sàbójú tó àtẹ̀ńtó tó ṣe yóò ṣe àtẹ̀ńtó tó ṣe <laughs> àdánwò ní ó sì máa rí bẹ́ẹ̀ táwọn ọmọ bẹ́ẹ̀ nìdí òun mọ orí orí tòun orí òkú ní ibi ìlú olórí ike ta lórí rọ́bà ìbàwọn tó kù ó ní kò sẹ́ni tí òfin yàn jẹ àtẹ̀tọ́ fóun lọ́jọ́ orí ló yàn jẹ àtẹ̀tọ́ fóun ló yàn jẹ ẹ̀tọ́ òun báyìí wọ́n fi dún wọ́n tó bá fẹ́ jẹ́ kan náà àwọn tí ń payà ọlọ́run ó máa láwọn dúkù rẹ̀ ṣé wọn náà náà tó ń tó ṣe yìí ò dáa ọlọ́run yà á fi wà àwọn òròyìn tó bá ń dákọ̀ nípa ń bẹ̀rẹ̀ ọlọ́run kalẹ̀ kìí ṣe tẹ́ òrùjọ́ láti fi mú kìí ṣe tẹ́ òrùjọ́ rírè ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn rírè ẹ̀sìn sáfẹ́ sábìyà tó wọ́ àwùjọ àdébò nàfúùs àwọn àmàlẹ̀ òkòló rírè ẹ̀sìn tí ń rí àwọn àfáìsìn wọn rí èèyàn kárẹ̀ yóò fi wá rọ̀ bẹ́ẹ̀ síbi kí èèyàn máa lámùkú kò níbi àwọn abúlé àwọn kìí ṣe ọ̀sẹ̀ kan kìí sọ̀rọ̀ yìí ó sì òun ní irun lè kú irun ó dùn ti sọ pé wàá ilẹ̀ ara rọ̀ tún ilẹ̀ ayé kan náà fún ó sì pàpà ọ̀rọ̀ màá tuntun sùúrù sòrò ní sùúrù èdè lókè pẹ̀lú ti sún ohun yorùbá tó ń sùúrù náà ló mú <laughs> un lè ní ìdíkú mọ́ òun lè ní ìdíkú mọ́ bó bá sì ní sùúrù tó fi kánjú ṣe nǹkan yẹn ó padà wá ní sùúrù yẹn láti tí ò ní bá náà tí mo wúlò. wọ́n lọ ń ṣe fífò nílé ní wọ́n lọ ń ní. ọlọ́run ọba náà fẹ́ràn àwọn dáadáa a máa fẹ́ràn àwọn ẹni alẹ́ sáà òun lẹ́nu tí ń sin lọ́wọ́ ọba. bí ìgbà tó ń lọ́lọ́run àwọn tọ́lọ́ fẹ́ràn nìyẹn lùyàwó fún nínú ìbáàdà wa súnmọ́ àrùn wa ń gbọ́ ni kárú mi gbogbo tí wọ́n ti lẹ́sìn wa bí ìgbà tó wọ́n wu ọlọ́run bá àfa àkókò ànábì wa di ọdún mẹ́tàlélógún ó ní النبي أن تعبد ربك كأنك تراه أو أن تعبد الله كأنك تراه فلم تكن تراه فإنه يراك وننكم ما يصنع الله في باكو مري جزاء إخلاص kò sí dáadáa tó ṣe fún yàn lẹ́yìn tó wọ́n ṣe fún yàn lọ́jọ́ kejì kó ní ẹ̀mọ̀ sí wọn náà kò rí díẹ̀. kódà tó bá fi ń kí ẹgbẹ́ ẹ̀mọ̀ sí wọn náà àjàgà kó jẹ́ láàrin àwọn òun láàrin ìlú inú òfin náà bí orí sẹ́yìn ilé káàkiri dáadáa tí mo ṣe mú tú dà ní ọgbà ọ̀hún àtọ̀fẹ́ lómi wọn àlẹ́ mùsàlá òkè lókùn tàlà sí ni àwọn ah, yẹ orí bẹ́ẹ̀ ni oyè orí bẹ́ẹ̀ tó mọ̀ kó ta kú síwájú lè rí lánàá bí n tó fún ọ lówó tààrí sí gbogbo tó ti ní bí ẹ̀ nígbà ẹ̀rọ àti ilé kárí ní sẹ́ká àwọn ọmọ tó wọ̀ ló ń bọ̀ nínú àwẹ̀ká wà yìí ó ti sáré àfún òtí gbalága kò sí ẹ̀ka níwájú ọlọ́run náà irú ẹni yẹn ó lè jẹ́ ní ilé lójú àwọn èèyàn kì í ṣẹni níwájú ọlọ́run òṣòore mọ́tò sóore òṣòore fèrègún lẹ́yìn tẹ̀lé ilẹ̀ mọ́sìkìnì kò sí nínú àwọn ẹni àwọn ẹni tọ́lọ̀ ń sọ níbí wọ́n lábójú kú àbúta àwọn ẹni ẹ̀jẹ̀ àbúrú tí wọ́n ṣe fún wa kìí jẹ́ pé wọ́n tún lámójúkò kó ojú orí tí wọ́n ti fáwọn èèyàn àwọn àmà ń dákun méjì papọ̀ ní bó ti lámójúkò kó ní ìta àti nẹ́ẹ̀sì ilẹ̀ yìí kẹ̀dẹ́ ìkẹyẹ ẹ̀fú àmì xeyìrì yìí àwùsáàrì yìí ìlànà yìí bó ti lámójúkò kó ń ṣe fún níwà àyè náà ní dọ́kítà àtàwọn ẹgbẹ́ pàdé ìjẹ́ àbí òrántí mọ̀ àbí òrántí mọ̀ ọlọ́ ọ̀pọ̀ bọ́lá ọba ti ń dèjì fún yàn ìyẹn káyé já wọ́n ṣe dáadáa lójú sí ọmọ lójú kò wọ́n ṣe dáadáa sáwọn èèyàn kó owó bẹ̀ ẹ̀tọ́ náà ṣe rẹ̀ fún òun nìkan ló lè dìlé ayé rọ̀ òun nìkan ló lè dìlé ayé rọ̀ olùwàwọ́ ni tẹ̀síwájú nípa àrùn àwọn ẹni قل والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون

wọn arántí ọlọ́run ní kíákíá pàṣípàrọ̀ olóòórùn òrìhìn níbẹ̀ náà ni ó ti máa tọrọ àforíjì pẹ́sẹ̀ tí wọ́n ṣẹ̀ wọn ò ní fi ìtọrọ àforíjì dọ́la ìdá bùkìrù àwòzàkàrò bóyá wọn náà wọn létí ní sọ̀rọ̀ pé bó ti wo bàbá yìí nígbà tí wọ́n kí ọ lẹ́ẹ̀kan ìwọ orí pé wọ́n jẹ lálẹ́ orí wọn ìṣèkánná náà kíákíá bóyá wọn àwọn létí pé bí wọ́n ṣe ò dáa àbá fún ara wọn náà ni wọ́n rántí pé ah tí mo ti bá lámọ̀ ń sọ̀rọ̀ ah mo sọ̀rọ̀ sí ibi kò dáa zákàrọ̀ wọ̀ wọ́n rántí fúnra wọn rántí òfin tó lọ sọ lórí ìgbà tí wù tí ò fàtàkùfà kíákíá ó máa wọ ní ní lórí àwọn ọ̀fẹ́ wọn kò sẹ́ni tó lè tàkórí yẹ̀sẹ̀ fún èèyàn àfọn ọlọ́run wà lẹ́nu ìṣègùn wà bùnú àlàmù wọn ò ní takú lórí aburú tí wọ́n ṣe yẹn tí wọ́n sì mà wọ́n ń takú lórí aburú ẹni tó mú ròyìn àwọn ẹni rẹ kìí ṣàlàyé fún àwọn àyà àti ọlọ́run sọ pé òun ọlọ́run sọ wípé wà kò sí ṣe agbára lèèrè hátà lórí àlẹ́sọ̀lá àti ìṣẹ̀lẹ̀ ànẹ́bìgà fúnra rẹ̀ tẹ́bí jẹ́ ọlọ́run náà ló na ní wọ́n rò wípé àwọn kan bẹ tó ń jẹ́ èèyàn ńláńlá àwọn mẹ́rin mẹ́rin èèyàn nínú àwọn ọkùnrin ìṣù tí wọ́n bá ilé ìgbà síláàmù báyìí á gbogbo ń ní mọ́kà tẹ̀lé wọn oní ọmọ mọ̀tún sọ̀hábí dáadáa tọ́lọ̀ ti gbọ́jú níran rẹ̀ wọn náà fẹ́ bẹ́ ohun tí wọ́n ní arákùnrin ọ̀hún dé onírin ní ọ̀la náà kéèké mi náà sọ́dọ̀ na mi náà gbẹ̀sìn ló bá lọ́jọ́ lọ́lẹ́ àná wọ́n bí wọ́n ewu ń kílẹ̀ bá wá ìsìláàmù tí wọ́n ní ẹrù ẹ̀ ń sára yìí náà la fẹ́ gbà ó tẹ̀ wá ó gbà láti ní sẹ́rí ní tó sòrò jẹ́ ìjọ ọlọ́wọ́ báyìí ó anábì tètè sí yẹn tó lejú tó lù rẹ kó pé ha ah, ní wò pé irú àwọn bíi àlùwálé fún mòfẹ́rọ̀ àwọn àbújá ẹ̀ lóun yẹn ló mú wá ní وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى àwọn tí wọ́n lọ́rọ̀ àwọn olóbìnrin tí ń sọ̀yà á má àmẹ́tọ́fà rẹ̀ wọ́n ké tẹ́tẹ́ wàhúwà yẹ́ ṣá tó ló ń páyà ọlọ́run fẹ́ gbẹ̀sùn fa àyíká ẹnu ìtàláha ìwà ẹ̀yọ́ ti fi kò

ọ̀rọ̀ tí mo sọ ẹjú pẹ́ o wọ́n láwọn ń gbé family house lásìkò yẹn àwọn ń bọ̀ báyìí náà ni àwọn ń sọ̀rọ̀ nípa pé ìwọ kú wọ́ ti kúnnù ìlú ọ̀rọ̀ tí mo sọ oṣù lẹ́ni twenty years o oṣù lẹ́ni twenty years nígbà yẹn bíi late nineties àwọn àwọn pé inú àwẹ̀ gan kò sí yàtọ̀ ní ìlú wọn wò gòkú wọn náà wọn wò káàkiri gba àwọn obìnrin nù lé wọn máa yọ ọsọ tí gbáyà káàkiri ní wọn ní gbogbo ìlú tó yìí sì bẹ tí ń bá àwọn èèyàn jẹ èyí tó bà wẹ̀ jẹ́ oníláyà rẹ̀ kù àwọn bá wò ó pé àwẹ̀ ní pẹ̀lú ògbó ọlọ́run àwọn òní jáde mọ́ṣáláṣí àdúgbò ìjìnà sílé wọn nígbà pé mọ́ṣáláṣí ilé nìyẹn ọ̀tẹ̀ ilé àwọn àwọn bá wọ́n pé kìláwà koran àmì sọ́dọ̀ gbé koran sọ́dọ̀ látẹ̀yìn ṣubú ìbẹ́ káàmà ti kó nulé ṣe kìláwà sùn àwọn oníjáde níta so that àwọn fi lè avoid àjúrí ìfikúrì <laughs> àmọ́ tí tóbi bá ti tó àwọn kan ara sí àwọn kan lọ fírun àwọn olè padà àwọn kí ṣubú ìtàn àwọn mẹ́rin fún ṣàdúrà ṣe kìláwà kankan òun gbà wọn lọ ìyàjọ mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án gbà wọn lọ aago mẹ́ta àbọ̀ lù ẹ àsìkò tá a fà ní kátó sínú àwẹ̀ tí ìbá dìbò ń gbàwẹ̀ láti di aago ní márùn-ún àbọ̀ tó aago mẹ́sàn-án kí ló sì gbà ní ọjọ́ àwẹ̀ kò sí gbà yẹn náà láti àwọn bá gbọ́ kókókókókókó nítorí ó sí ẹ̀ nínú ọ̀nà àwọn ṣé aláàjì náà ń pè mí ìfáàrùn pé bàbá àwọn ló fẹ́ ra wọn ní àbí màmá àwọn òbí bá lóun fẹ́ rí yàn tí àbí wọn aṣọ wípé àgbàrò lọ́wọ́ àwọn ajíjáde fún wọn ni jẹ́ káwọn sílẹ̀kùn báyìí àwọn báyìí ń lẹ̀kàn dé ìró ní ògbógbó àyà kò tún bó tán á wọ́n sì dákẹ́ àfá ìwọ mo wá wà àwọn tẹ̀ ọkọ̀ dákẹ́ bí ó di mo ti bí èrè ń sálẹ̀ wọ́n wá ní òbí yàrá ìsàlẹ̀ pé yàrá òkè lòlù sí mo ní ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ mọ́ wọn lórí tó yẹ kí wọ́n á kalẹ̀ ọ̀rọ̀ onídàkùnrin bínú àwọn aṣọ ẹ̀kú ní kí ló dé àwọn bẹ́ẹ̀ ti múra ẹlẹ́mìí ìfẹ́ ní jẹ́ wọ́n tún bí wọ́n ní dàmú lọ́gbà náà níbẹ̀ bá lọ ń kọ́ tẹ́mi kí ìjọ rẹ̀ ti rí rí kò sí a wà ní ìsẹ̀mí ayé yìí náà ọlọ́run ló kù tó fà ní rẹ̀ wa ìwọ́n tó kúrò fẹ́ sáfẹ́fẹ́

fún ẹgbẹ́ ìgbẹ́sìn yẹn ìdẹ̀ ó jẹ mọ́ ìwọ̀ ọ̀tọ̀ náà wọn bá ní tọ́mà ti jì sáà kẹ́kẹ́ ń tọrọ àforíjì ó jẹ mọ́ wọn ọ̀tẹ̀ yẹn ní bójú kẹ́ni ó kéré sí wọn tó wọn ò ní kú lẹ́nu àti pèsè ìdí àkọ́kọ́ bìnrin torí ọlọ́run mo fẹ́ ọ. apẹ̀rẹ̀ ìjẹ́ nílé nìyẹn tí ó fẹ́ni rè ó máa níbi tí ó máa kù sí lóòótọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yóò máa jìnà sí àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké mi kò lè bọ́ nú ẹ̀ ìjọ́síjọ́ tó bá ti kó kó sínú kò ní sàbùkù mẹ́sẹ̀ lọ́wọ́ ní ọ̀la ìkẹgbẹ̀zẹ́ òhun mọ̀ọ́fẹ́rọ̀ tún ìnáwó bìí وجنة تجري من تحتها الأنهار خالدين خالدين فيها ونعم أجر العالمين. ọ̀kẹ́ ìrìnlẹ̀ wọn ẹ̀san wọn lóòjọ́ ìfìyà náà àforíjì ni látọ̀dọ̀ olówó ara ẹ̀sìn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa wọn ó ní sọ̀rọ̀ àwọn ẹni náà ló fẹ́ sọ̀rọ̀ pa wọn ó ní ẹ̀sáré lọ́dún wọn lọ́dọ̀ náà bá yín fẹ́ parí wọ́n ní àkọ́kọ́ ẹ̀tọ́jú ọkọ́ tí wọ́n ní wípé ma ò sí rọ̀tì lọ́bọ̀ gidi tó ní wọ́n ṣe iṣẹ́ kọ́lọ̀ wọn foríjì wọn ẹ̀ẹ̀kan iṣẹ́ yìí náà ní kí wọ́n rà foríjì ẹni bá ṣe iṣẹ́ àforíjì yóò rà foríjì ẹni tó bá ṣe iṣẹ́ ìyà yóò rí ẹ̀sán ẹ̀gbọ́n tí Yorùbá sọ ni Yorùbá ní bẹ́lẹ̀ bí bá ti lò rí ẹ̀lẹ́wọ̀n kò ní <laughs> hadithi yẹn láyé àtàkà ọ̀rọ̀ ìwà tó sọ yìí hadithi yìí bẹ́ẹ̀ máa tún bá tún ṣe tó bá rò débẹ̀ ẹni tó tó bá jẹ náà ìwọ gbìyànjú lọ́sàkóso ara bí lọ́dọ̀ rẹ̀ wá àkọ́kọ́ ọlọ́wọ́ àlùjẹ́ yóò fi àforíjì sí kí ni ló ń bọ́rọ̀ àforíjì na yàlá wa Aisha radiyallahu anha ó ní ya Rasulullah àrọ̀ àìkì wọ́n ṣe ọlọ́run wò rí bá ní kí n ṣe kò ń gẹ́ òru lẹ́lẹ́kùn kọ́dù kí ni kí n ṣe ń bẹ̀ ànábì ní owó ní Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni olórí àdúrà tuntun yìí nìyẹn o ó lè máa ṣàdúrà ní ṣùgbọ́n tó ń lọ wọ̀ àdúrà tó gbọdọ̀ pọ̀ jù náà lẹ́yìn Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni wọ́n bẹ̀ ọ́ níbi àdúrà yẹn tuntun tó burú asalaamu aleykum wa rahmatulah agbọ́dọ̀ ìwà ní ìkíkà ẹ̀dá kan náà ti wà nínú àjọ sáàmù takò èyí tó takò lọ́dọ̀ ti ẹni wípé tọ̀ nǹkan náà lẹ́fẹ̀ẹ́ wájú ọlọ́run kábàá ní ọjọ́ mẹ́ta ìkọ̀ọ̀kan seven thousand naira tó jẹ́ fifty thousand naira account number mi jẹ́ ten days ẹ̀sì náà àtọ́lọ́ ọdún ní nǹkan olè yẹn ìwọ ṣàdúrà yẹn wọ́n kó gbà <laughs> Allahu wal mujib Allahu wal mujib ẹni tí ń gbọ́ àdúrà tí ti máa ń gbà lọ́lọ́run tí ẹni kò ṣe mọ́ gbowó ṣẹ́ wọn ò ní ẹ̀ṣọ́ àdúrà ti ṣe di bísíẹ̀sì àmọ́ kò ń tó burú

wọlọ́ọ̀hún tó bá kún gbọ́ ẹ̀ sábẹ́ wípé ọlọ́ọ̀húnmọ̀ ìdìnnẹ̀kà owó ní tẹ̀síbùlà àṣà fáfà àyìn ọlọ́gbàdúrà gbogbo rẹ̀ kó ní sábẹ́ ọlọ́ọ̀húnmọ̀ ìdìnnẹ̀kà owó ní tẹ̀síbùlà àṣà fáfà àyìn tó nígbà tọ́lọ̀ bá torí jì hàn tó yá sí rẹ̀ tán lóòtò tọrọ kan lọ́wọ́ èyí tó fi ọlọ́wọ́ lóòtò bẹ́ẹ̀ ní ìtọrọ tó fi ọlọ́wọ́ nàá وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين lẹ́yìn àforíjì ọlọ́tún wá fi àlùjẹ́nà táwọn lọ́rẹ̀ akérèmọ́dò a máa ma sàn lágbà àlùjẹ́nà náà wọ́n sì ṣe gbére kò ní jẹ́ ní àlùjẹ́nà dáyédáyé mọ́ńdà láì ọ̀sán tọ́lọ́run ti kúrò àwọn ọmọ wọ̀nyí wà ní ìmọ̀ ẹ̀dùn láàyè ní mọ́ńdà láàrẹ̀ á iṣẹ́ ni wọ́n ṣe ìní ọlọ́run kí wọ́n kú iṣẹ́ ọlọ́run àwọn ẹni wọ̀nyí mo kí wọ́n kú iṣẹ́ mo kí wọ́n kú oríire lórí ilẹ̀ ayé tọ́lọ́run dá wa sí tẹ́gùn ẹ̀sẹ̀ pọ̀ bẹ́ẹ̀ yìí tẹ́gùn àbùkù pọ̀ bẹ́ẹ̀ yìí ó ti lágbà náà fi ìrìn tiẹ̀ kọ́sọ́kọ́sọ́kọ́sọ́ ibi tó ti fẹsẹ̀ balẹ̀ díẹ̀ ibi tó ti ga ọ ẹsẹ̀ kó sì bọ́ bẹ́ẹ̀ náà kó sì láti ní ìwájú ọlọ́run á ní ìmájọ gbogbo ọ̀nà ni èyí tó bí ó ọlọ́run bẹ́ẹ̀ èyí tó wó dájọ́ ọlọ́run bẹ́ẹ̀ èyí tọ́mọ ó dájọ́ ọlọ́run bẹ́ẹ̀ ọmọ mi náà ni ọmọ mi náà ni ọmọ náà ló fẹ́ ó bọ́ ẹ má jẹ́ okú mọ́mi lójú má pa sáyé tó fún ọlọ́mọ ẹgbẹ́ àbọ́lọ́run gbogbo ń tó so máyé pátá ẹ̀gbọ́n ni àwọn ẹ̀gbọ́n yóò sì ní gbóra wọn àwọn akọ́lọ́ ń dára papọ̀ márùn ẹ̀gbọ́n yẹn lẹ́nu oògùn ẹ̀sẹ̀ ní jẹ́ náà kí ni òṣù mẹ́sẹ̀ ní ìrìnàjò wa bó o ní iṣẹ́ ìjọba yìí ní ṣe ní ẹ̀sẹ̀ ló ti ń wẹ̀ bó o ní iṣẹ́ aládàáni alhamdulilayi private ni kò sí. mo nínú mọ́ṣáláṣí ilé tọ́lọ̀ ń fẹ́ràn jù lórí ilẹ̀ láyé mọ́ṣáláṣí ni ìjọ wa sọ bí kúkú ní mọ́ṣáláṣí yẹn làwọn oṣù mọ́ wá jáde ìjọ wa sọ bí kúkú ní mọ́ṣáláṣí yẹn làwọn oṣù mọ́ ṣe jìnnà ìjọ wa sọ bí kúkú ní mọ́ṣáláṣí yẹn làwọn oṣù mọ́ ṣẹ́ bọ́ àbí tó máa ń gbé gbá oògùn wa ìjẹ́kùn tó ní mọ́ṣáláṣí yẹn ní bá òun náà sì ní olórí ọdẹ ní ìlú tó ti wá gbé àjẹ́wọ́ nínú ọjọ́gá mọ́sálásí tí ó pé lè bá ń ṣẹlẹ̀ ní mọ́sálásí ní ọlọ́run ìbùlà fẹ́ wá ń sáfí tí òun sẹ́sẹ̀ lẹ̀ àmọ́ wọ́n sọ sí ọlọ́run lẹ́sẹ̀ rú tọ̀ràbó yìí kíákíá ó fún ààrẹ sẹ́ tọ̀ràbó yìí kíákíá ó ti ṣe sí àforíjì ìtọ́nà ọkọ̀ ṣe fún yàn náà ní kí ó foríjì lẹ́yìn náà làjẹ́ náà ẹni tọ́nà òforíjì ò ní wà jẹ́ náà òun ló kàn tọ́lọ̀ wọn fi gbé ọ̀rọ̀ jannatu wá lẹ́yìn ọ̀rọ̀ mọ́kírọ̀ bó ti ẹ̀ pé wípé wáwù yẹn wọ́n ń pè ní wáwù làá fi ìrìnmù ṣáàrọ̀tà àmọ́ níbi ó túmọ̀ tàùtìrì ni tàùtìrì àforíjì ní ọ̀kan wáyé kájọ́nà tó wáyé méjì ní wáyé papọ̀ wáwù húnà ìkọ́lẹ̀ yìí wọ̀jẹ̀ náà tó tẹ́jú lẹ́yìn tẹ̀síwáwù làá fi ìrìnmù ṣáàrọ̀tà بل هي واو العطف بالترتيب gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ ìforíjì láyé nípa wà ìjẹ́nà àforíjì ọ̀nà lọ́pọ̀ wáyé káàlì jẹ́nà tó dìbí wọ̀ ọlọ́rin máa ń dà la ìlú àwọn tó ń ṣerú sẹ́ ìmú kí wọ́n kú sẹ́ ọlọ́rin já jẹ́ pẹ̀lú ẹ̀tọ́ lọ́wọ́ قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين قل وعواني ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ìjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní lánà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn ẹ̀dá tó ń síwájú yín ni wọ́n ti lo ìṣẹ̀lú lọ kán ní súnà mọ́ wọn ní oríṣiríṣi àṣà ló ti wáyé níwájú ọ̀rọ̀ ìgbà náà sánmọ́ oríṣiríṣi àwọn olórí oríṣiríṣi àwọn aráàlú oríṣiríṣi àwọn àṣà lóríṣiríṣi ló ti síwájú ní kẹ́yìn náà tó dé fàbírò òṣèlú àwọn ẹni káàkiri orí ilẹ̀ fọ́nbùrù kéfà káàmì àyà kí lọ́tọ́ ní kẹ̀lìdì kí ẹ̀rù ní ibi ọlọ́run bá ti ṣe àtibọ̀ káàrin òkú ọ̀yà ibi ìlànà ìbẹ̀rẹ̀ ló bọ̀ ọlọ́run bá ní ọ̀la àfẹ́ máa yapa àdéhùn wa láàrin ogójì ìṣẹ́jú sí àádọ́ta ìṣẹ́jú náà ní oṣù tìlù torí bẹ́ẹ̀ náà àní láǹfààní àti ṣàlàyé àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ níbi tá a ti ní verse one thirty three sí verse one thirty six á tún àwọn àlàyé tó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ yìí sí ọ̀la òun lápapọ̀ bẹ̀rẹ̀ lọ́la àbáyọ̀bí rẹ̀ tán á wà láti one thirty seven wá sí sálẹ̀ èyí tá a rí lọ́kàn yìí èyí tó bá bá sọ lọ́wọ́n bá mú tó bá tànà bí mú lọ́nà dákun mọ́nà wọn aládàá èyí tí ẹnu bá ti gbé wa tọ́lọ́wọ́n sọ bẹ́ẹ̀ tànà bí lọ́nà dákun mọ́tà ìkúrò rẹ̀ jù wá ọ̀la ní ìlànà ìlànà